a Bugatti. Hey, I go buy a Ferrari. don't get any choice but to marry. ẹ̀yin tí mẹ káàsán nílé báwo ni ṣe mo bá yín dáadáa ẹ káàbọ̀ sórí ètò yín ètò entertainment náà ni pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín ẹ olólùfẹ́ yín Lady Dee inú wọn ni mo kí káàbọ̀ sórí ètò fún tọ̀sẹ̀ yìí ẹ pẹ̀lú orin wa díkò Eh, way way back lọ́nlọ́n ni mo lọ mo wà nínú àkámọ́ bébí ẹ ló náà rọrùn pé táìtù yẹn mo fi kí n kàbọ̀ lẹ́ẹ̀kan sí báwo ni ẹ̀yin dádì mi ń lé ẹ̀yin mọ́mì mi ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin tẹ̀tẹ̀ máa ń like entertainment ẹ̀ pé bá ti di aago méjì báyìí ẹ ti ọ̀rá máa jókòó sí di ẹ̀ pé ah mo fẹ́ wo entertainment mo fẹ́ sì mọ nǹkan tó ń lọ láàrin industry wa mo kì í kà sàn ní gbogbo bí tẹ́ wà nílẹ̀ yìí àti lókè òkun báwo ni ṣọ́wọ́ ṣe yá akó àtàrọ̀ ẹ̀yin tèmi ẹ gẹ́gẹ́ bí ṣe mi lórí ètò yìí kí n tó máa tẹ̀síwájú mo máa ń láǹfààní láti sọ àwọn wẹ́bsáìtì wa fún yín lọ́lọ́kan òjọ̀kan fún àwọn tó bá ṣe ń darapọ̀ mọ́ fún ìgbà àkọ́kọ́ láti mọ bó ṣe wà sí lórí ìbílẹ̀ rédíò ń bíbá ẹ láǹfààní láti darapọ̀ mọ́ wa lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com bákan náà dẹ̀ tún ni ẹ láǹfààní ẹ̀ láti wò wá lórí YouTube ẹ̀ kàn ra lọ sórí YouTube yẹn lọ́ra ẹ lọ search fún ẹ ìbílẹ̀ rédíò ń bẹ̀ tẹ́ bá ti search fún wa tán ẹ̀rọ àfiwá ṣe favourite yín ẹ̀rọ àtẹ̀ subscribe button a máa fún notification pé Ìbílẹ̀rí Johnson gbára mi ìdè ní gbogbo àtàbàṣe wà lórí afẹ́fẹ́ bákan náà dẹ̀ tún ni ẹ láǹfààní láti darapọ̀ mọ́ wa lórí tune in radio ẹ̀yin ẹ kàn lọ sórí Google Play Store yín ẹ download tune in radio níbẹ̀ tẹ́ bá ti download ẹ̀ tán ẹ̀rọ àfàṣe favourite yín bákan náà ẹ máa láǹfààní láti máa gbọ́ wa lákìlẹ̀ and direct ní ẹ̀yin tẹ́yin bá ṣe fẹ́ gbé fún tiwa ju báyìí pé bóyá kẹ̀sì ẹ̀ máa wà bí kẹ̀sì ẹ̀ mú dání ẹ̀ hàn ara lè fi sápò kẹ́ fi sí yín sétí kẹ́ẹ̀dẹ̀ láǹfààní láti máa gbọ́ wa gbogbo àwọn programs wa tá a bá ṣe ń ṣe lọ́lọ́kọ̀ òjọ̀kan bákan náà dẹ̀ ní aláǹfààní láti fọ́lọ̀ wa lórí Instagram page wa ìkànnì aláwòrán nìyẹn ibi tá a ti máa ń jayín sí tó ṣe ń lọ tó ṣe ń ṣẹlẹ̀ lọ́tún lọ́sì káàkiri àgbáláyé tó ṣe ń lọ káàkiri náà la máa ń jayín sí ń bẹ̀ ẹ fọ́lọ̀ wa lórí ìbílẹ̀ underscore radio underscore tv underscore station underscore uk ìbílẹ̀ underscore radio underscore tv underscore station underscore uk bákan náà dẹ̀ tún ní ẹ láǹfààní láti fọ́lọ̀ wá ní eh, ìkànnì abẹ́yẹ̀fọ́ Twitter òní mò ń mẹ́nu bà yẹn ẹ lọ sáàfin ìbílẹ̀ rèjò ń bẹ̀ bákan náà ni ibi tá a ti ń sọ̀rọ̀ ẹ ìbílẹ̀ rédíò nàìjíríà ìbílẹ̀ rédíò tiwantiwa ìbílẹ̀ rédíò fan page gbogbo àwọn platforms pátápátá lẹ́sẹ̀ láǹfààní ẹ̀yẹn eh, láti darapọ̀ mọ́ wa ń bẹ̀ láti máa fọ́lọ̀ wa ní gbogbo nǹkan tó ṣe lọ pátápátá ẹ̀yin tí èlé má dúró pé gbogbo àká mẹ́nu rárá ṣùgbọ́n bó bá ṣe lọ lẹ́sẹ̀kẹsẹ̀ ní yàjó la máa fún yín lórí gbogbo àwọn platforms yìí àmọ́ mọ̀dọ̀ gbogbo àwọn platforms sílẹ̀ ni àwòkọ́ àwọn èèyàn wa tí kò bá síbì kan àwọn èèyàn wa wà níbì kan báyẹn náà ni kò yé báyẹn ẹ̀wọ̀n páyé ìsìn ayé ti dáyé social media kálukú ló ń gbé fóònù kéré sí kálí wọn bó ṣe ń lọ náà ni lélẹ̀ náà fún ìfẹ́ tí náà ni la ṣe dá gbogbo àwọn platform sí sílẹ̀ ẹ má gbàgbé tẹ bá ṣe ń share comment ẹ tẹ bá ṣe ń comment tẹ bá ṣe ń like ẹ má gbàgbé láti máa bá wa share àwọn programs wa tá a bá ṣe ń ṣe lọ́lọ́kọ̀ òjọ̀ kan ṣé ẹ pé Yorùbá máa ń ní àjọjì odò bẹ́ẹ̀ nìkan ò bá ní ẹ̀yìn báyìí àwọn èèyàn yín náà kan wá wò ó pé ah ìbílẹ̀ rédíò ẹ̀ ẹ̀ bí kò tún wà tó jẹ́ àwọn ọmọ ẹgbẹ́ àìrọ́mí ti máa ti jà sí wọ́n lè máa ti dààmú wọ́n lè máa ti rí gbọ́ ẹ jẹ́ kan jọ ǹjáàzẹ̀ kò yé yín bẹ́ẹ̀ yẹn jẹ́ kan dààmú ẹ jẹ́ kan dààmú pé ibi kò tún wà tó jẹ́ ìbílẹ̀ rédíò ń bì báyìí kò yé yín báyẹn ẹ̀yin tèmi ẹ̀ẹ́dẹ̀ láǹfààní láti gbé ìpolówó ọjà yín wá sí iléeṣẹ́ wa mo máa sọ mo máa tẹnumọ́ gbaragada gbaragada nílẹ̀kùn wá ṣí sílẹ̀ fún yín náà ni fúnfẹ́ sí náà la ṣe wà ń bì báyìí ẹ̀ẹ́ fúnfẹ́ sí náà ni ẹgbẹ́ ìpolówó ọjà yín wá sí iléeṣẹ́ wa ń bì báyìí kò kí ṣe pé ìbílẹ̀ rédíò ti UK àbí ti Nàìjíríà nìkan káàkiri àgbáláyé òun náà ti ń wò wá òun náà ti ń darapọ̀ mọ́ wa kò yẹ yín bẹ́ẹ̀ yẹn má dì pé tẹ́ bá gbé ìpolówó ọjà yín wá ìmájì èèyàn tó máa máa wo every time tá a bá ba ìṣèpolówó ọjà yín ẹ̀yin lókòwò kéékèèké àti ní ńláńlá ẹ̀gbin wá sí iléeṣẹ́ wa ń bíbá ẹ jẹ́ ká jẹ́ kó tún túbọ̀ túbu igbá jẹ́ máa sọ fún yín kó tó wá ẹ̀ hundred percent ló wà ẹ jẹ́ ká increase ẹ̀ sí one thousand sí one million ẹ ọlọ́run ò bínú sí pé tí owó bá pọ̀ lọ́wọ́ èèyàn kò yẹ yín bẹ́yìn ẹ gbé ìpolówó ọjà yín wá ti lè ṣe wá ẹ atótónu mi látàárọ̀ ẹ ẹ lè pa àwọn nọ́mbà wa ẹ pé uk nọ́mbà wa ẹ sí plus four four seven four five nine three five three seven nine nine lẹ́ẹ̀kan sí plus four four seven four five nine three five three seven nine nine bákan náà ni second number wa kejì and eh, plus four four seven four two four seven two eight seven four three ẹ̀jẹ̀ tuntun yẹn náà mú lẹ́ẹ̀kan sí plus four four seven four two four seven two eight seven four three bákan náà ni ẹ lè pè mí ọmọ yín náà ọ̀rẹ́ yín lè dìdí ìsòrí nọ́mbà mi oh eight oh twenty nine zero four one zero six five bákan náà dẹ̀ tún ni ẹ má gbàgbé pé ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí orí whatsapp wa tẹ bá fẹ́ ní anything tẹ bá fẹ́ bá wa sọ bóyá ẹ̀yin ò tiẹ̀ fẹ́ pè ní kàn fi mẹ́sẹ̀gì yín ránṣẹ́ sí orí first number tí mo kọ́kọ́ pè yẹn ó ní plus four four seven four five nine three five three seven nine nine ẹ tèmi mo ti rọwọ àwọn tèmi nílé mo ti rọwọ màmá mi ẹ màmá mi ìyá àdúrà mo ti rọwọ wọn ní ẹ lady d ẹ kú iṣẹ́ ẹ tí ṣe mo dẹ̀ ti rọ́ ọmọ mi náà ẹ̀wọ́n mi dáadáa wọ́n ní good day to you beautiful lady good day to you too ma báwo ni mà ẹ káàbọ̀ sórí ètò mọ́mì mi ọmọ lọ́lá lọ́lá ẹ ṣé gan ẹ kú gbogbo ìgbà mi bákan náà dẹ̀ ni mo tún ti rí ọwọ́ dádì mi ọ̀nkù mi kan náà ọláníyì akórèdé ẹ̀ wọ́n ní ẹ kú ètò ẹ ṣé gan sà ẹ ṣé ẹ káàbọ̀ sórí ètò gbogbo ẹ̀yin tẹ̀ ń láìkì tẹ̀ ń kọ́mẹ̀ǹtì náà gbogbo yín pátápátá mo rọ́wọ́ yín bíbá ẹ ṣé gan fún ìfẹ́ tẹ̀ ní sí wa ẹ má gbàgbé tẹ ṣe like tẹ ṣe comment yẹn tún máa bá wa share káwọn èèyàn tún máa mọ bó ṣe lọ lórí ìbílẹ̀ rédíò mi báyìí ṣùgbọ́n kí tí wọ́n máa lọ ságbá mi ètò gangan gbogbo àwọn program tí mo wá fún yín fún tọjọ́ tèmi ẹ ká kọ́kọ́ gbọ́nrin díẹ̀ náà gẹ́gẹ́ bí ìṣe mi ká kọ́kọ́ dára wa lára yé ná ẹ̀ tá a bá padà dé màá máa tẹ̀síwájú nínú àwọn news tí mo wá fún yín fún tọjọ́ tèmi orin ire ni èrè ní táìtù ẹ̀ láti ọwọ́ Adékúnlé Gold ẹ jẹ́ ká gbọ́ná tí bá padà dé màá máa jáìsí ṣe mẹ́kàbọ̀ padà sórí ètò yìí ètò wa entertainment news náà ni pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lady Dee náà ni mo kí ń kàbọ̀ padà pẹ̀lú orin Adékúnlé Gold yẹn ire mo gbàdúrà pé ilé ayálé ẹnì kọ̀ọ̀kan wa lágbára Ọlọ́run ẹ ẹ kàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí kí tó lọ lẹ́ẹ̀kan ni mo sọ fún yín pé ẹ ti bá padà dé má má jáìsì lónìí rẹpẹtẹ fáwọn tó ṣẹlẹ̀ ní àárín entertainment industry láàrin ọ̀sẹ̀ tá a lò kọjá ẹ kọ́ lọ mú láti òyìnbó lọ́hùn náà kí sáré fẹsẹ̀ kan pa délùú òyìnbó lọ́hùn ẹ àwọn first ẹ first magazine ẹ wọ́n announce ẹni tó jẹ́ ẹ tó jẹ́ youngest ẹ richest ẹ world person youngest person ẹ all over the world mm, wọ́n announce ẹ̀ ní last week ẹ tó dẹ̀ jẹ́ ẹni tó announce yìí tó jẹ́ youngest self-made millionaire billionaire ẹ̀ òun náà ni Kelly Jenner tẹ́ máa gbàgbé mo ti mú ọ̀rọ̀ arábìnrin wá láìmọye ìgbà ipe ọmọ kékeré ni she is just twenty one years but hey she is into money ara family Kim Kardashian náà ni the youngest náà ni màá ní òun ló jẹ́ the second to the last àwọn Kim Kardashian tẹ àwa tá a bá máa ń fọ́lọ̀ wọn dáadáa máa mọ̀ pé reality star TV show ò ní wọn then Kylie Jenner ó tún wà ní two makeup ẹ̀ ó máa ṣe makeup ó máa ṣe oríṣiríṣi nǹkan ó máa ṣe kit ó máa ṣe oríṣiríṣi nǹkan ṣá nílùú èyìnbó ẹ ó dá company náà sílẹ̀ ní two thousand and fifteen ẹ̀ Cali Cosmetics ẹ̀ nǹkan tó pe title ẹ̀ nìyẹn ṣùgbọ́n nísìn òun ló jẹ́ world richest young self-made billionaire ẹ as at now ẹ nígbà tí fi news yẹn síta ní last week wọ́n ní Kylie Jenner worth ninety nine million dollars. Hmm ẹ̀yin tèmi ìgbà tí mo gbówó yẹn wò pé ah hey Kylie Jenner ẹ eh, she just a mother of one ó ti bímọ ọkùnrin kan ẹ eh, ọmọbìnrin kan ẹ eh, má bínú ó ti bímọ obìnrin kan kódà wọ́n ní nísìnyí ó ti gba mark tó dá Facebook wọ́n ní ó ti gba sẹ́gbẹ̀ẹ́ pé hmm, bọ̀dá mark tẹ́ ṣe náà tó ó yẹ sún sẹ́gbẹ̀ẹ́ fún mi èmi gangan mo ti dé sìn mo ti ráyè láti wá gba ipò mi ọ nítorí eh, at this age tí Mark tó ní owó yìí wọ́n ní òun wà ní age of twenty three nígbà yẹn but Kylie Jenner òun sáré débi owó yẹn ẹ̀ ó sáré ní iye owó tó ní ninety nine million dollars yìí at the age of twenty one ìpè ó ní youngest self-made billionaire for now àwọn náà láti lè ṣe àwọn ìrẹ̀wá Kylie Jenner hey it's not easy she just twenty one o hey and she has that kind of money lọ́wọ́ anọ̀kí láti lè ṣẹ̀wá wíwá pé congratulations to you Kylie Jenner more money ẹ̀ lágbára ọlọ́run ẹ̀yin ṣe mẹ́jẹ́ kí n mẹ́nu kúrò ń bẹ̀ ẹ jẹ́ kí n fún yín ní another news nípa Davido ẹ̀ David Adeleke tí gbogbo wa máa ń pè ní Davido ó ṣe nǹkan kankan ní last week nǹkan tó ṣe yìí ó wà so emotional bákan bákan tí èmi àtàwọn míì tó ka news yẹn dáadáa ẹ̀ mo rí oríṣiríṣi comment nígbà táwọn èèyàn ka ẹ̀ torí ọ̀rọ̀ yóò wá so touching ẹ̀ nígbà tí ẹni tó ṣe nǹkan yẹn fún gan ẹ̀ tó kọ ọ̀rọ̀ síta láti fẹ̀mí ìmoore hàn sí ẹ̀ Davido Davido fúnra rẹ̀ gan ló hànà lórí social media pé òun ra mọ́tò fún personal assistant òun ẹ̀ ó ra mọ́tò fún láti ẹ̀ biola. ẹ̀ brand new car red in colour òun ni mọ́tò yìí eh, òun ló fi síta pé òun ti ra mọ́tò tuntun fún personal assistant òun nínú ọ̀rọ̀ sí Davido kọ síta èyìnbó ló fi kọ́ ẹ̀yìn tèmi èyìnbó náà máa fi kà síta ó kọ síbẹ̀ pé you have been looking after me since I was thirteen I was thirteen you're probably the one that I know would do the same if we switched position ẹ̀hán tá a bá pààrọ̀ ààyè ìpẹ́ nìyí láti fúnra rẹ̀ pé ó máa tún ṣe the same thing eh, fún òun ó ní i love you my brother my backbone enjoy this small gift <laughs> na me na me pick lati call last last ẹ wọn fi yẹn ṣe eré náà ni ṣe ìpàdé kúnlé gòdò bàbá gòdò èmi náà fẹ́ ra bentley ẹ pick answer my call wá ní èmi náà mo padà gbé láti call last last nínú ọ̀rọ̀ tí Látìgangan wá kọ síta ẹ̀yìn tèmi ibẹ̀ yẹn gangan ni mo ti ní ọ̀rọ̀ yẹn wà so emotional ẹ̀ nínú ọ̀rọ̀ tó kọ síta ẹ jẹ́ kí n kà á tí láti ṣe kọ tiẹ̀ síta fún yín ìbò náà lòun náà fi kọ ìbò náà máa fi kà ó kọ síbẹ̀ pé have known you since since you were ten years old that was when I lost both of my parents. Hmm. kò yí kí n lost parents at the age of ten tó dẹ̀ ti mọ Davido dámi pé ẹ ó probably pé Davido ló ń take care látìgbà yẹn ó ní I have known you since I was ten years that was when I lost both of my parents you always be there for me like a brother and you have never turned your back against me I know God will continue to bless you and your family I pray for every everyone ẹ̀ làsí gangan fúnra wọn wá fún aládùúrà mi báyìí pé I pray for everyone that your destiny helper will will look for you even though they are from they are far away from you ẹ̀ nínú ọ̀rọ̀ tán kọ nìyẹn wọ́n sọ tẹ̀síwájú nínú ọ̀rọ̀ pé God will bring them close to you David Adeleke Davido is an angel and king not just an artist ọkọ sínú ọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ wọ́n sọ àtẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn pé I pray people like this live long in good health and prosperity and prosperity and I thank God for your income blessing that the world will soon know about ibẹ̀ yẹn gọ́gọ́ lọ̀rẹ́ yẹn ti wá kámúlára hmm. kí ni david tún gbé ṣe báyìí o wọ́n income blessing tí àwọn èèyàn ta máa mọ̀ very very soon I can't wait wọ́n wá tẹ̀síwájú ọ̀rọ̀ pé love you bro tó ṣe fi parí ọ̀rọ̀ wọn ni àwọn náà kí n là sí and congratulations to you àkò ìhìnzì ẹ̀yìn tèmi new Bentley tuntun red in colour ọ̀nà rà fún ẹni Davido rà fún ẹni yìí láti ẹ̀ fi compensate ẹ̀ pé láti fi kí i pé ó sì ẹ̀ dúró tó òun àná gbàdúrà láti lè ṣe wọn bíbá pé ọlọ́run á túbọ̀ tó máa bless e. Davido ẹ̀ kò easy ẹni yìí ó ṣiṣẹ́ takuntakun bọ́ọ̀mù ẹni bá da káwí ẹ̀ ọmọ ẹni bá da káwí ó ń ṣiṣẹ́ takuntakun ó dẹ̀ ń ran àwọn ènìyàn lọ́wọ́ a gbàdúrà pé ọlọ́run á túbọ̀ máa ran àwọn náà lọ́wọ́ a dẹ̀ gbàdúrà pé mọ́tò tí wọ́n rà fún brother láti kò ní jẹ́ kó sí ikú wọn lágbára ọlọ́run ire ire kò ní dálsẹ̀ nílé tàwọn náà lágbára ọlọ́run ẹ̀ ṣe mẹ́jẹ́ ká tún gbórin díẹ̀ náà tí bá padà dé màá tún tẹ̀síwájú náà àwọn onímọ̀ tí mo wá fún mo sọ ọjọ́ tẹ̀lé ẹ má kúrò ń bẹ̀ mò ń bọ̀ ọ̀nà ẹ jẹ́ ká gbọ́rin díẹ̀. ṣe mẹ́ka bọ̀ padà sórí ètò yín ètò wọn entertainment news náà ni pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lady Dee pẹ̀lú orin Tiwa Tope Savage all over ọmọ bí kí n káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí ẹ sórí ètò yìí tó entertainment news náà ní ẹ mo fi kí n káàbọ̀ ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú ẹ sáré fàsìkò yìí kí mọ́mì mi my lovely mummy ẹ eh, jẹ́ fàsìkò sáré kí wọn káàbọ̀ sórí ètò mummy mi Àbẹ̀kẹ́ Kọ́ìndé wọ́n ní how are you lady di i'm fine thank you ma báwo náà ni ẹ̀yin náà mà ṣẹ́yìn náà wà òkè mà ó sì ẹ̀dá mo mọ̀ pé ẹ máa wà òkè lágbára Ọlọ́run ẹ̀ ń báwo ni mà ṣọ́wọ́ ṣẹ́yìn yá ẹ káàbọ̀ sórí ètò mà bákan náà dẹ̀ ni mo ti rí ọwọ́ dáàdì mi ọkù mi brọ́dà mi kan náà ọlọ́mọ plenty Ọbátúnlá ẹ wọ́n ní ẹ kó ètò o ẹ ṣe gan sa ẹ káàbọ̀ sórí ètò ó gbà yín lẹ́dẹ́sẹ̀ ẹ̀ dé láìkì náà ẹ ṣe gan fún ìfẹ́ tẹ ẹ ní sí mi tẹ ẹ sẹ́yìn láì tẹ ẹ sẹ́yìn di lọ́ọ̀bù èmi gan lọ́ọ̀bù yín bákan náà ẹ ṣe gan fún ìfẹ́ tẹ ẹ ní sí wa ń bì báyìí ṣùgbọ́n ẹ má gbàgbé pé tẹ bá ṣe ń like tẹ bá ń comment ẹ má gbàgbé láti máa bá wa share invite àwọn èèyàn wọlé àwọn love ones yín pé káwọn náà tó wá já sí ẹ káwọn náà tó wá wò ó ẹ tó ṣe lọ lórí ìbílẹ̀ rédíò ń bì báyìí nítorí ọlọ́lẹ̀ ẹ̀kọ́ mo sọ fún yín pé tí n bá padà dé má tún nínú àwọn news tí mo mú wá fún yín fún sọjọ́ tèmi another news náà ni tó ń trend náà lórí Instagram òun ni nípa Nigerian female comedian comedian kan Ellen Paul Ellen Paul ọ̀rọ̀ wọn náà sọ lọ́wọ́lọ́wọ́ nígboro nísìnyí Ellen Paul ti become the first stand-up comedian eh, tó máa gba degree eh, ó máa kàwé gboyè PhD degree hey kò easy eh, kò easy she is the first uh, most schooled uh, uh, stand-up comedian uh, tó máa kọ́kọ́ kàwé tó pọ̀ jù láàrin àwọn comedian wa ní nàìjíríà bí báyìí tó máa gba oyè phd degree oríṣiríṣi àwọn comedian ẹgbẹ́ wọn wà ay oríṣiríṣi àwọn ènìyàn wòlíì àgbà wòlíì àròlé kálukú ló ti bẹ̀rẹ̀ sí ní kí wọn lórí instagram pé ah àǹtí ẹ try gan kò easy with all the things ẹ máa ń ṣe even nínú ọ̀rọ̀ ay wọ́n ní with all the craziness she display on Instagram at least she still have time to read epo ó ti ẹ̀ ga pó yà wọ́n lẹ́nu pé ah ah pẹ̀lú gbogbo craziness ẹ máa ń gbé wá sórí Instagram náà she still have time for herself àná wá kí wọn kú oríire torí kò easy kéèyàn tó lọ eh, ẹni tó yẹ pé ó ti bímọ eh, ó ti bímọ dáadáa ó dẹ̀ tún ní determination a sì padà sí school ládẹ̀ ti kàwé ọ̀hún lákàyọrí a náà kí wọn láti lè ṣe wọn bí báyìí a kí àǹtí àǹtí sister Ellen Paul eh, congratulations to you too ma eh, oyè tí ẹ gbà yìí oyè náà mọ́rí ewa sí eh, broda ewa ìgò máa hashtag ẹ̀ wọ́n ní congratulations Dr. at eh, Ellen Paul ẹ eh, tó ṣe tó ṣe hashtag wọn nìyẹn pé wọ́n sì fi iye eh, oyè doctor ti orúkọ wọn nísìn akin lẹ́ẹ̀kan sí ẹ̀yin ṣe mẹ́jẹ́ kí n mẹ́nu kúrò ń bẹ̀ ẹ jẹ́ kí fún yín ní àlọ́lẹ́yìn nípa Nollywood actress kan ẹ̀ nígbà tí Nollywood actress èyí tó ṣe ìgbéyàwó ní 2017 mo mú news ẹ̀ wá nípa ẹ̀ mo sọ̀rọ̀ nípa Nivan Jẹ́gẹ́dẹ́ ẹ̀ Nivan Jẹ́gẹ́dẹ́ tí ẹ̀ eyé eh, marriage ẹ pẹ̀lú Ọlákúnlé eh, Fáwọlé aka Abans Eh, ó ti come to an end ìròyìn dùn mí gan lọ́pọ̀lọpọ̀ pé kí ló ń ṣẹlẹ̀ eh, tá a ṣe ń rí àwọn celebrity wa míì tán ṣe wedding anniversary bẹ́ẹ̀ náà là ń rí most of ti eh, marriage wọn crisis wọn ń bẹ tó dẹ̀ come to an end oríṣiríṣi láti rí lórí social media but ní Van Jẹ́gẹ́dẹ́ wọ́n ti wá síta láti sọ̀rọ̀ pẹ̀lú àwọn newscaster kan mi ò ní dárúkọ ṣùgbọ́n wọ́n ti bọ́ síta láti sọ̀rọ̀ ṣàlàyé ìdí gangan ìtúṣẹlẹ̀ àti pé gbàwo gangan náà fi márèjì wọn sílẹ̀ wọ́n sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ wọn wọ́n sọ wípé márèjì yẹn páwọn ti kú ìtẹ̀ yẹ pé after three months tí àwọn ní oyún ọmọ àwọn látìgbà yẹn làwọn ti kú ìtẹ̀ wọ́n sọ wípé àwọn bẹ̀rẹ̀ sí ní issue immediately tí before káwọn ní káwọn tó give birth sí ọmọ àwọn làwọn àtọkọ àwọn sínú issue wọn náà wọn tẹ̀lé ṣàlàyé dáadáa wípé ẹ̀ wípé bí àárín oṣù méjì sí oṣù mẹ́ta tí àwọn ti lóyún ọmọ àwọn ní ìjà ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ wọ́n dẹ̀ ní pé tíjà yẹn ṣe ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ló ń lọ sókè every time wọ́n ní kò wá sílẹ̀ pé everyday ló ń go up and up till it became worst tó tiẹ̀ lè jẹ́ pé àwọn ò tiẹ̀ lè ẹ̀ àwọn ò tiẹ̀ lè ẹ̀ dí ọ̀mọ́ títí di ẹ̀ní ibi táwọn bára wọn lé ní wọ́n nígbà tó yá wọ́n ní ìgbà tí oyún àwọn dé stage kan ipa wọn ní èèyàn lọ́dọ̀ àwọn ọmọ mi wá lé wọ́n á ti understand ibi tí mò ń mẹ́nu lọ yẹn bóyá tí wọ́n need help wọ́n need caring wọ́n need oríṣiríṣi attention wọ́n ní àwọn òrí kankan láti ọ̀dọ̀ ọkọ àwọn nígbà wọn wà wò pé ah kí ni mo wá ń dúró mú gangan ẹ ó máa dá kí n pọ̀ sókè rajà wọ́n ní problem yìí pọ̀ pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí àwọn decide láti move kúrò ní matrimonial home àwọn láti kúrò ń bẹ̀ wọ́n ní àwọn àtọkọ àwọn àwọn ò sí together mọ́ àwọn ò jọ gbé mọ́ àwọn tẹ̀ ti kúrò ní ọ̀dọ̀ ara àwọn àwọn ti separate àwọn ti goes that separate ways tán ṣe sọ nìyẹn èyí bọ́nà fi ń sọ o èmi ni mò ń tu sí yorùbá níbí báyìí wọ́n ní àwọn ti go separate ways wọ́n dẹ̀ ní kò work out kò work out náà ni wọ́n ní he didn't work out it, it was not working out wọ́n ní he didn't work out and he was not working out wọ́n sọ náà wọ́n ní pé àwọn àti ọkọ àwọn àwọn ò sí together as ọkọ àti ìyàwó mọ́ wọ́n ní ṣùgbọ́n nínú marriage àwọn yìí wọ́n ní for the time táwọn fi ọkọ̀ àwọn sílẹ̀ ẹ pé ó sì wọ̀ tẹ̀ ibẹ̀ ni mo ti wá wò pé wọ́n ló sì wọ̀ tẹ̀ ẹ pé marriage àwọn ipe eh, àwọn share time táwọn share together as couple it was nice and sweet mo mọ̀ sọ̀bẹ̀ yẹn lẹ́yìn ibo ni ẹ̀wọ̀n eh, ni ó dùn ó lárinrin ìgbà tó wá sọ̀bẹ̀ yẹn mo tún wà wò pé ah I get tired as two months three months ìjà yẹn pọ̀ ẹ̀dẹ̀ tún ní till the last time tí ẹ lò pẹ̀lú ọkọ yín it was nice and sweet but mi ò fẹ́ wà judgmental bọ́ọ̀lù àti nelson tán sọ síta ni ẹ̀yìn tèmi tán ṣe sọ nìyẹn pé àwọn àti ọkọ àwọn àwọn ò sí together mọ́ ṣùgbọ́n ẹ̀yìn tèmi ẹni náà máa digest ẹ̀ nínú ọ̀rọ̀ tán sọ yẹn nígbà tán ti ẹ̀nìvan nelson ẹ̀nìvan jẹ́gẹ́dẹ́ sorry ẹ̀nìvan jẹ́gẹ́dẹ́ nǹkan tán sọ síta nìyẹn pé àwọn àti ọkọ àwọn àwọn ò sí together mọ́ àwọn ti lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí àwọn nìkan làwọn dẹ̀ ń dọ́mọ àwọn tọ́ nìkan tó sọ nìyẹn ẹ̀yin tèmi ẹ jẹ́ ká tún gbórin díẹ̀ ná tí bá padà dé màá máa jayé sí lónìí rẹpẹtẹ fún àwọn ní eh, àwọn celebrity wa tó ń ṣe ọjọ́ bí láàrin ọ̀sẹ̀ tá a lò kọjá ẹ jẹ́ ká gbórin díẹ̀ ná mò ń bọ̀. I go snap at for your this, I go call MC Oluwa. ẹ káàbọ̀ padà sórí sóyìn ètò wa entertainment news náà ni pẹ̀lú ọmọ yàn rẹ̀ yín Lady Dee náà ni pẹ̀lú orin Tẹ́niọlá Kate òun náà pé tẹ́tù yẹn náà mo fi kí káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí kí tó lọ lẹ́ẹ̀kan ni mo sọ fún yín pé tí n bá padà dé màá máa jáde sí lónìí rẹpẹtẹ fún àwọn celebrity tó ń ṣe ọjọ́ ìbí láàrin ọ̀sẹ̀ ta ló kọjá sọ̀hún ẹ̀ máa kọ́kọ́ mú látọjọ́ ajé ẹ̀ níbí by on the fourth ẹ̀ òun náà nìyẹn ẹ̀ Nollywood actor ẹ̀ Charles Inúojì ẹ̀ ẹni yìí ó wà nínú Eddie Johnson àwa sábà máa wo series movie tó máa ṣe lórí eh, TV eh, ní ọjọ́ àárín ọ̀sẹ̀ àárín ọ̀sẹ̀ Eddie Johnson Nollywood actor oní ẹni yìí eh, comedian dẹ̀ tó ni wọ́n pẹ̀lú wọ́n ṣọjọ́ ẹ̀bí wọn ní on the fourth of March òun náà ẹ̀bí happy birthday to you sir ẹ̀mí yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti àyè bákan náà dẹ̀ tún ni mo ti rí Ghanaian eh, singer kan náà Ghanaian musician Stonebwoy àwọn náà ṣọjọ́ ìbí on the fifth on eh, the fifth of March náà ṣọjọ́ ìbí tiwọn happy birthday to you bákan náà dẹ̀ tún ni eh, Nigerian musician kan ọmọ olórin náà òun lẹ́nu yìí mo sọ nípa Paul Ike Dairo àwọn náà ṣọjọ́ ìbí àwọn náà ṣọjọ́ ìbí wọn ní on the sixth of March ẹ̀hún eh, náà ṣọjọ́ ẹ̀bí happy birthday to you sir ẹ̀ eh, bákan náà dẹ̀ tún ni Nollywood actress kan ẹ̀ eh, àti ẹ̀ new bride in town ẹ̀ torí ẹni ṣẹ̀ṣẹ̀ gbéyàwó ni wọ́n ṣẹ̀ṣẹ̀ gbéyàwó ni wọ́n sọ̀rọ̀ nípa Tawa ẹ̀ Ajíṣefí ní Ali àwọn náà ṣọjọ́ ẹ̀bí ẹ̀ on the seventh of March òun náà ṣọjọ́ ẹ̀bí tiwọn happy birthday to you àti Tawa ẹ̀mí yóò ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti ààyè bákan náà dẹ̀ tún ni mo tún rí Nollywood actor kan um, bàbá yìí ah inú fíìmù tán bá wà inú fíìmù yẹn máa wù mí láti wo because dádì yìí máa kópa takuntakun ẹ̀ tó má ṣe fi wọ́n ṣe chief ẹ̀ tó wá ń jà sí post kan. Hmm <laughs> ẹ̀tàn bá bàjà yẹn ẹni yẹn ti rògó wọ́n sọ̀rọ̀ nípa godfather Efeta Odelchi ẹ̀ wọ́n ṣọjọ́ ìbí dádì ṣọjọ́ ìbí on the seven of March òun náà ni bàbá yìí happy birthday to you sir living legend nìyẹn ní ìlú nàìjíríà bí báyìí wọ́n ṣe ọjọ́ ìbí happy birthday to you sir ẹ̀mí yín yóò ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti ààyè lágbára ọlọ́run ẹ̀yin ṣe mẹ́jẹ́ ká tún gbórin díẹ̀ ná tí n bá padà dé má tún tẹ̀síwájú nínú àwọn celebrities ọ̀ṣọ́jọ́ ìbí ẹ̀ láàrin ọ̀sẹ̀ tá a lò kọjá mọ́ bọ̀nà ẹ̀jẹ̀ ká gbórin díẹ̀ today. True. sẹ́mẹ́ káàbọ̀ padà sọ̀rọ̀ ìsòyìn ètò Whitestone Lessons náà ní pẹ̀lú ọmọyọ̀ ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lady Dee náà ni mo kí ń káàbọ̀ padà sọ̀rọ̀ ètò ẹ̀ pẹ̀lú orin àwọn sókè àti tiwa Tọ́pẹ́ Savage gbé mi sókè ẹ̀ òun náà gbé táìtù yẹn ẹ̀ mo kì í kí ń káàbọ̀ padà ṣùgbọ́n kí tó tẹ̀síwájú ẹ̀jẹ̀ sáré fàṣìwé kí àwọn èèyàn mé tí mò ń rọwọ́ wọn bíbá mo ti rí ọwọ́ yín sáà dádì mi brọ́dà mi ọkù mi Abdulsalam wọ́n ní well done sis thank you so much sir ẹ ṣe gan sir mo rí ọwọ́ yín ẹ ṣe ẹ káàbọ̀ sórí ètò bákan náà dẹ̀tún ni mo tún rí ọwọ́ ẹ uncle mi kan ẹ brother Solomon mo rí ọwọ́ yín sir ẹ wọ́n ní enjoy yourself ẹ ṣe gan sir ẹ̀yin náà enjoy ara yín kọ́mádà bí èmi nìkan pé mò ń enjoy ara mi ẹ̀yin náà enjoy ara yín ẹ ṣe gan sir ẹ ṣe mo rí ọwọ́ yín bákan náà dẹ̀tún ni mo tún rí ọwọ́ mọ́mì mi ẹ ìyá wa dáadáa ẹ mo rí ọwọ́ yín mà ìyá wa Abímbọ́lá JP wọ́n ní ẹ kú ètò lédìdí ẹ ṣe gọ́ọ̀mà ẹ ṣe fún ìfẹ́ tẹ̀ ní tiwọn ẹ ṣe gbogbo ẹ̀yin tèmi nílé sẹ́ẹ̀sẹ̀ǹdé láìkè sẹ́ẹ̀sẹ̀ǹdé lọ́ọ̀bù ẹ ṣe gan ẹ má gbàgbé lẹ́ẹ̀kan sí pé tẹ bá ṣe sẹ́ẹ̀sẹ̀ǹdé lọ́ọ̀bù ẹ ẹ má gbàgbé láti máa bá wa ṣe àwọn prógráàmù yìí ẹ síta fún àwọn lọ́ọ̀bù wọn sí yín kán lè mọ bó ṣe ń lọ lórí ìbílẹ̀ rédíò kí tó ọlọ́lẹ̀ kan mò ń sọ̀rọ̀ nípa àwọn sẹ́lẹ́bìtì òun náà ni Nollywood actress kọ Kẹ́mi Lálá ẹ̀ eh, Akíndójú ẹ̀ eh, Kẹ́mi Lálá Akíndójú wọ́n ṣọjọ́ ẹ̀bí wọn ní on the eight of March ọ̀nà ṣọjọ́ ẹ̀bí happy birthday to you bákan náà rẹ̀ sí ni mo ti rí Nigerian singer kan Praise àwọn náà ṣọjọ́ ẹ̀bí eight of March òun náà làwọn náà happy birthday to you bákan náà rẹ̀ sí ni mo ti rí màmá màmá wa dáadáa nínú Nollywood actress ẹ̀ eh, Nollywood actress ó ní màmá ẹ̀ mo sọ nípa màmá Binta Ayọ̀mọ́gájí, màmá sọ́jọ́ ìbí, wọ́n ṣe fifty five. birthday wọn eh, ní on the ninth of March ọ̀nà sọ́jọ́ ìbí wọn happy birthday to you ma ẹ̀mí tó ṣe 55 la ṣe five. a ṣe 75 a ṣe 85 a ṣe 95 a ṣe 105 a ṣe 1 two oh eh, two one <laughs> one twenty five ni mo fẹ́ sọ a ṣe one twenty five a ṣe two hundred lágbára Ọlọ́run inú mi dùn ni ẹ pé màmá ṣọjọ́ ìbí happy birthday to you ma ìgbà ọdún ọdún kan lágbára ọlọ́run bákan náà dẹ̀tí ni mo ti rí nollywood actress kan linda esoro esoro ẹ̀ àwọn náà ṣọjọ́ ẹ̀bí on the night of march òun náà ṣọjọ́ ẹ̀bí wọn happy birthday to you bákan náà dẹ̀tí ni mo ti rí nigerian actress kan ẹ̀ actress ni wọ́n former eh, big brother nigeria housemate two thousand and seventeen òun náà ni ẹni yìí ẹ̀ wọ́n àmọ́ sí t-boss àwa tá a bá mu wo Big Brother Naija 2017 àmọ́ àmì ẹni tí mò ń sọ dáadáa T-Boss ó ṣọjọ́ on the nine ọ̀yàn eh, nine làwọn náà nine of March ọ̀nà ṣọjọ́ ìbí happy birthday to you Tibos. boss ẹ̀mí yóò ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ẹtí máa fi káàdì ọlọ́jọ́ ìbí nílẹ̀ fún tètò tèní pátápátá oní Nollywood actress eh, Chioma Chioma eh, àwọn náà ṣọjọ́ ìbí on the twelve èní gangan lọ́jọ́ ìbí wọn náà ṣọjọ́ ẹ̀bí happy birthday to you ma àti Chioma ẹ̀mí yóò ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti ààyè ẹ̀yìn tèmi kí tó wá máa lọ sílé ẹ̀ tó kúrò lórí ètò fún tèmi ẹ má ṣe darapọ̀ mọ́ wa ẹ̀ ní problem rárá tí má kàn ṣe ti ń parí ètò ẹ̀kàn ra tẹ play button padà ẹ máa wo gbogbo nǹkan tí mo ti sọ síwájú àti síwájú sí i ó ti sọ nípa Kylie Jenner iye owó tí ó inherit ní àsìkò as last week tán sọ wípé Kylie Jenner ò ní ó jẹ́ eh, youngest self-made billionaire for now eh, for now nìyẹn ẹ̀yin kò mọ̀ ọ́la ó lè jẹ́ eh, èmi náà máa bọ́ sípò yẹn lọ́la ó dẹ̀ lè jẹ́ èyí náà kò yẹ yín bẹ́ẹ̀ yẹn eh, for now wọ́n ní eh, Kylie Jenner ó ti dethrone Mark tó ní Facebook kúrò lórí oyè pé eh, bọ́lá Mark ń tẹ́ ṣe tó ẹ kúrò ẹ yàgò fún mi mo ti dé kò yẹ yín bẹ́ẹ̀ yẹn eh, Kylie òun ló wà lórí ipò lọ́wọ́lọ́wọ́ báyìí Fox magazine àwọn náà fi ọ̀rọ̀ yẹn síta bákan náà dẹ̀ ni mo ti sọ̀rọ̀ nípa David Adeleke tó ra mọ́tò Bentley tuntun yánranyánran red in colour fún personal assistant wọn láti ẹ̀ láàrin ọ̀sẹ̀ ta ló kọjá mo ti sọ nǹkan tí láti sọ mo ti sọ nǹkan tí Davido sọ síta láti fi ẹ̀mí ìmoore hàn sí David Adeleke fún oore tuntun tó ṣe fún wọn. mo dé sọ̀rọ̀ nípa comedian Nigerian film comedian àti mọ́mí Ellen Paul tó become the first stand-up comedian tó máa kọ́kọ́ gba ìwé àkàyege PhD degree àwọn náà máa jẹ́ alákọ̀ọ́kọ́ láàrin àwọn film comedian wa mọ́dọ̀ sọ̀rọ̀ nípa Nivan jẹ́gẹ́dẹ́ àwọn àti ọkọ wọn Ọlákúnlé ẹ̀ Fáwọlé tí márèèjì wọn ọdún kan tó ti wá sí òpin ẹ mo ti sọ̀rọ̀ nípa gbogbo nǹkan sí àti ẹ nivan ẹ nivan jẹ́gẹ́dẹ́ tó ń sọ síta ẹ nípa ọkọ wọn àti nípa àgbà tí gbogbo crisis yìí tó bẹ̀rẹ̀ pátápátá mo ti sọ̀rọ̀ nípa ẹ̀ mo sọ̀rọ̀ nípa àwọn ọlọ́jọ́ ẹ̀bí ẹ ṣe mi máa gbàgbé láti fọ́lọ̀ wa lórí Instagram page wa ìbílẹ̀ underscore radio underscore tv underscore station underscore uk ẹ fọ́lọ́ wa ń bẹ̀ bákan náà dẹ̀ ni ẹ lè lọ wò lórí wẹ́bsáìtì wa ìbílẹ̀ www.ibileradio.com bákan náà dẹ̀ tún ni ẹ láǹfààní láti gbọ́ wa lórí tune in radio ẹ̀yẹn kò dá tune in radio lórí fóònù yín ẹ máa láǹfààní láti máa gbọ́ wa loud clear and direct bákan náà dẹ̀ tún ni ẹ láǹfààní láti wà lórí youtube bákan náà ẹ lọ sórí youtube yín ẹ lọ search fún ìbílẹ̀ rédíò ń bẹ̀ bákan náà dẹ̀ tún ní láǹfààní láti fọ́lọ̀ wa lórí Twitter bákan náà ẹ lọ search fún ìbílẹ̀ rédíò ń bẹ̀ bákan náà níbi tí a ti ń sọ̀rọ̀ yìí ìbílẹ̀ rédíò tiwantiwa ìbílẹ̀ rédíò fan page ìbílẹ̀ rédíò nàìjíríà kò yẹ yín bẹ́ẹ̀ yẹn gbogbo àwọn platform pátápátá lẹ́sìn lè fọ́lọ̀ wa lẹ́dẹ̀ sí lè máa like lẹ́sẹ̀ sí máa gbọ́ gbogbo àwọn kan sábà sọ pátápátá bákan náà dẹ̀ sí ni mo sọ lórí ètò yìí pé àǹfààní ṣí sílẹ̀ fún yín láti gbé ìpolówó ọjà yín wá sí iléeṣẹ́ wa ń bì báyìí gbàràgàdà gbàràgàdà ní ilẹ̀kùn wá ṣí sílẹ̀ fún yín náà ní ẹ ní gbogbo ìgbà tẹ́ bá rẹ́dì láti gbé ìpolówó ọjà yín wá sí iléeṣẹ́ wa bíbáyìí àrẹsí yín ẹ̀yin olókòwò kéékèèké àti níláńlá ẹ̀yin mọ́ṣáláṣí àti church ẹ̀yin tẹ́ ní òpó àgbà ẹ̀yin tẹ́ ní ìgbéyàwó alárinrin tẹ́ ti ṣe àbí tẹ́ ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe tẹ́ bá fẹ́ ká wá cover bẹ̀ a máa bá yín gbé síta táwọn èèyàn mọ nǹkan tó ṣe lọ́dọ̀ yín níbẹ̀ yẹn ẹ má wò ó pé bísínẹ́sì mi tí ó ti fẹ̀ tó ẹ ó ti pọ̀ tó kí mo fẹ́ polówó ọjà fún olówó òkè owó òkè tó lówó kálíjẹ́nà gan with iye tó ní lákàntì yẹn ó sì ń ṣiṣẹ́ náà ni mo tún rí láàárọ̀ ó tún tún ṣe ń polówó náà ni owó òkè tó lówó ni tó ṣe rí nìyẹn ẹ gbé polówó ọjà yín wá sí iléeṣẹ́ one bíbá ẹ má gbàgbé láti pa àwọn nọ́mbà wa sórí plus four four seven four five nine three five three seven nine nine lẹ́ẹ̀kan sí plus four four seven four five nine three five three seven nine nine bákan náà dẹ̀ second number one plus four four seven four two four two four seven two eight seven four three plus four four seven four two four seven two eight seven four three ẹ̀ eh, second number wa nìyẹn ẹ̀ dẹ̀ lè pè mọ́ ọmọ yín náà olólùfẹ́ yín lady d sórí nọ́mbà mi oh eight oh twenty nine zero four one zero six five ẹ má gbàgbé láti fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí orí whatsapp messages wa ní orí first number tí mo kọ́kọ́ pè yẹn náà ni plus four four seven four five nine three five three seven nine nine ẹ̀yin tèmi ẹ jẹ́ máa fẹ́ lè ṣe lọ fún tèmi tó bá dọ̀sẹ̀ sọ́nbọ̀ máa tún kó wá lóní rẹpẹtẹ náà ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin indọ́sítírì wa máa tún kó wá lóní rẹpẹtẹ ẹ̀ máa fi tó yín létí náà ni mo máa ń sọ fún yín pé ẹ ní problem kankan ẹ jẹ́ kí mi lọ ṣe findings yẹn wá fún yín tí ní kankan ra jókòó kẹ́ gbé fóònù yín síwájú ẹ bó dàjọ́ mi ni ọ̀rọ̀ agbésẹ́gbẹ̀ kẹra máa zip ẹ̀ tí n bá ṣe ń sọ kò yẹ yín bẹ̀yẹ mo lérò pé ẹ enjoy program mi fún tọ̀sẹ̀ yìí ẹ̀yìn tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ á tún lẹ́gbà kan jọ̀rin lọ kò yẹ yín bẹ̀yẹn ẹ̀ ṣe ni ẹ má gbàgbé láti share program yìí fún àwọn love ones yín tẹ́ bá ṣe ń like tẹ ṣe ń comment ẹ ṣe gan may God bless you inú mi máa ń dùn tí máa ń rí comment tí máa ń rí like inú mi máa ń dùn ó máa ń jẹ́ kó rí mi wú pé ah ẹ mọ̀ pé tí wọ́n bá ń ṣe nǹkan táwọn èèyàn ò bá wò ó inú máa máa bàjẹ́ ni pé ah, àwọn èèyàn ò sí ń bẹ ṣùgbọ́n pẹ́ẹ́sì ẹ̀ máa wà ń bẹ̀ lásán pẹ́ drop comment pẹ́ ń drop like inú mi ń dùn ẹ ṣe gan fún ìfẹ́ tẹ ẹ ní sí mi fún ìfẹ́ tẹ ẹ ní sí ìbílẹ̀ rédíò bíbẹ̀ ọlọ́run ò ní pa náà fi àárín wa ọlọ́run á dúró tì yín lọ́sẹ̀ tó ń bọ̀ a máa tún gbádùn ara wa jẹ́lẹ̀ lọ ó dàbọ̀ mo tọ̀sẹ̀ náà.